ó jẹ́ tí ó jẹ́ ọ̀ká súnmọ̀ tí kò tẹ̀lé súnmọ̀ wọ́n á ti pé ẹ bá gba àwọn ìyá ìyàwó nímọ̀ràn láti jẹ́ kí àwọn ọmọ olóbìnrin wọ́n sì gbìmọ̀ ẹgbẹ́ ọkọ wọ́n ní gbogbo nǹkan tí bá tẹ̀lé lórí ọkọ ọmọ wọn ni wọ́n fẹ́ máa ń dá sí ló sì lè sọ fún àti obìnrin tó oníbèrè ṣe pé ẹ̀dá àpapọ̀ wa ṣe nà sí ààbò àwọn obìnrin nípa lílo àwọn fíìmù ìbúra àti àṣìlò ní àṣìlò social media oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ìró òrìlé fún ọkùnrin oníbẹ̀rẹ̀ wọ́n ti ṣe nǹkan tó dára oní kí ẹ̀ máa jẹ́ orúkọ mọ̀lẹ́bí tó ní ṣe pẹ̀lú bí òkú jìnnì fáró ní òṣàkùnrin òkúlẹ̀ àti ilẹ̀ ìjọba tó ṣe ó dáa tó máa jẹ́ orúkọ mọ̀lẹ́bí oníbèrè ìbéèrè ní che tẹ́tẹ́ oní fún obìnrin ìdílé tó yẹ pé ó ti di seventy years láti bo ẹsẹ̀ rẹ̀ nígbà tí ó máa ń ṣe sọ́ra. oníbèrè wọ́n bèrè nípa tí ó jẹ máa ń mọ̀ lórí àlámàlì ilé wọn. wọ́n ní pé àwọn jẹ́ ẹ̀ka tó jẹ́ pé àwọn fẹ́ ìmọ̀ látọ̀lẹ́ nínú ilé àwọn. wọ́n jẹ́ pé kò kí ń bá àwọn ọmọ rẹ̀ ṣeré rárá lẹ́yìn náà ni kò kí ń báyàwó ṣe ọgbogbo ojúṣe ìtọ́jú ilé àti ìpele ṣe pẹ̀lú ìjẹ́lọ́pọ̀ náírà omi máa ń mójútó tó wọ́n á ní kí ni nǹkan tí àwọn lè ṣe sí ọkọ̀ àwọn máa wà kẹ́rì tó máa wà lọ́mọ́tì nítorí pé àwọn òṣèré padà ń fi ọkọ̀ rẹ̀. oníbèrè bèrè pé kí ni ipò tí mùsùlùmí gbọ́dọ̀ dúró sí nípa àwọn ọ̀nà tí ó ń ṣẹlẹ̀ láàrin amẹ́ríkà àti iran àwọn ogun tó ń ṣẹlẹ̀ láàrin amẹ́ríkà àti iran kí ni ipò tí mùsùlùmí gbọ́dọ̀ wà lórí ọ̀rọ̀ náà. oníbẹ̀rẹ̀ wọ́n ní ọkùnrin ní àwọn wọ́n ní gbogbo ìgbà tí àwọn bá sọ̀rọ̀ ní àkójọ àwọn ènìyàn ṣe ni àwọn tí wọ́n bá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn kan máa ń já ara jẹ pété nítorí ìdílé ṣe é kọ́kọ́ fáwọn láti máa tètè láti nínú ilé àti wípé tó orí ló náà ẹ̀ pé ṣé ó tọ́ fáwọn láti máa ṣe láti ilé ìwé ìgbésọ̀ ìgbésọ̀ Ìjọ ń kọ́ sọ nípa ìbéèrè táwọn èèyàn àti tàtàrà ìjókòó ọkùnrin tó ń wá ìyàwó obìnrin tí ń wọ́kọ̀ náà ni máa tẹ̀sẹ̀ ara wọn tó kù láì tán sàmì o. ìlú fáwọn ṣàkíyèsí pé àwọn ẹni táwọn ti súnmà wọn yìí sábà fi ìwà àǹfààní ìsílẹ̀ àti táwọn ìjọ fún un fún ẹni tí takò súnmà. mo fẹ́ kó ti pọ́nà táwọn máa ń fi ìwà àǹfààní gbogbo wọn máa tètè lọ́wọ́ gbogbo adájọ́ ń tẹgbẹ́ wọn kó gbogbo wọn dà sínú sáàbù lọ́nà tó ti pẹ́ nìkan ọ̀gbọ̀dọ̀ jáde ń tẹ̀ tọ́ba fẹ́yàwó àbí tọ́ba lọ́kọ̀ ẹlòmíì ò sì lè tètè wá níyàwó mẹ́ yẹ́sẹ̀ àwọn sáńtọ́ ṣe náà ọ̀gbọ̀dọ̀ jáde lọ lọ́kọ̀ báyìí fẹ́ràn tí kò sọ́nà kan tó yẹ tí ìdàgbàsókè bá ti ń bá àwọn èèyàn níbi àgbọ̀yé ẹ̀sìn ìdí táwọn ti ń bá àgbọ̀yé ẹ̀sìn ọkùnrin wá bẹ̀ obìnrin wá bẹ̀ ọkùnrin wá bẹ̀ tó sì níyàwó ti sì wá obìnrin wá bẹ̀ tó sì lọ́kọ tó nà wọ́kọ títa mẹ́tọ́ pàdé títa ti ń bá àgbọ̀yé ẹ̀sìn láti ọ̀gá náà ni olúwa lò ní sábà títa ti mára tá a ti fẹ́ra ilé nǹkan yìí jẹ́ sábàbí ńlá irú ìgbéyàwó bẹ́ẹ̀ sẹ́ni ló fi dùn títa ló fi pọ̀ láàrin ọkọ àtìyàwó lọ́nà tó fi pé kí èdè òyédè bá fẹ́ ṣẹlẹ̀ nínú àwọn alákòóso òjókòó náà ó lè máa bá wọn dáhùn ẹ̀wọ́ bẹ́ẹ̀ ti ti pàdé ẹ̀mẹ́jì bá ti tọ́ ní ọ̀rá ìlànà òsínbàbí ìgbọ̀n àbájọ́ dáhùn ìgbọ́n báwọn náà ti ti máa wáyé mẹ́tìrì máa wáyé ni pé ẹni tó bá ń gbèrò láti pọ̀ fẹ́ lọ́kọ nínú àwọn obìnrin tó bá ń wá ó sì máa rẹ̀ pé tó ń bá lọ́kọ náà ó lè sẹ́ni tó padà lójú sí ọkọ irúfẹ́ lómi yìí wà bó wọ́n á lo wáfà nínú láti fi jèrè bá gbogbo wa mọ́lẹ̀ táwọn fi máa fi máa ṣá ọ̀lọ́ la quwwata illa billah yóò á ti lọ ọkùnrin tó yọwọ́ yàgò tó yọwọ́ àwọn ọ̀wá kú tí ìbádùkọ̀ lòún lọ pẹ̀lọ́pọ̀ tọkọ máa pé ẹ ewu náà ọ̀hún sọ àtọ́ lọ lọ́dún kó bọ́wọ́bọ́wọ́ bò lọ àìwọ́ ọdí kò bá ti bọ̀ lọ. ẹ kó ríra rẹ kọ́ dáa wàlúfàmùlẹ̀ dáa tó tó ń ti wọ́kọ̀ ẹ̀bí lé àwọn sáńsìkù lọ́wọ́ ẹ̀fìwé rẹ̀ lé wọn lọ́wọ́ sọ́ba balẹ̀ ọkọ̀ ẹ̀mí kò sínú ká ìdú kò sínú ká mẹ́jẹ nìkan gbọ́ nítorí pé nínú kọ́ ọ̀la ibi tí a bá máa lọ́kọ̀ kìíní àti wọ́n dákẹ́ kí ara rẹ̀ kọ́ dákẹ́ ibi tó ti fi sọ̀rọ̀ àwọn oníṣẹ́ láì lọ́kùnrin tó ní àti fohùn sílẹ̀ tí wọ́n wọ̀ níyàwó nínú ọ̀pọ̀lọpọ̀ géèyì tó bá ti nípa ọkùnrin àti bí èrè kan ti nípa àwọn obìnrin náà lọ́nà àtọ́ máa mọ̀ wọ́n ní pé ìwà ní ọ̀dọ̀ dáa tí ẹ bá ti tẹ̀ra ibi tí nìyí là wàá lò ní máa tẹ̀lé kí èrè kan ti bẹ̀rẹ̀ tó ẹnu fún ọkùnrin lọ yọjú lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí wọn lọ sí má jẹ kó wàá fà sí lẹ́yìn tó lọ wàá kọ kọ dé ìgbà wọlé yàrá wọn sọ pé ńgbà tí ìsàkúrẹsẹ ìsàkúrẹsẹ ló sábọ wọn káwọn wáyà torí ìdílé ọjọ́ ìfẹ́kọ̀ dáa irú ìṣèyí ti máa ń wáyé ní ìdánilẹ́kọ̀ọ́ wa ìdílé tuntun lọ fírọ́ ilé tó wà ní. ọ̀pọ̀ ẹni máa ń yé èèyàn ló ti tàkàrà rẹ̀ fẹ́yọ̀ ọ̀pọ̀ ẹni máa ń yé ló ti tàkàrà rẹ̀ lọ́kọ̀. olú ẹlẹ́dàá rẹ̀ ti bá wọn gbọ́ tó ti ti náà tàbí wàhálà kan tẹ̀lé. tẹ́lẹ̀ náà irú àwọn dípò tó àgbèrè rẹ lọ sí matchmaking lórí social media tí gbogbo ayé ọmọ wa wọ̀ ọ̀kẹ́ tẹ̀ wá sọ́nà ń ṣe tó bá ti sọ fún òun ọkọ̀ tó bá jẹ́ ẹni tí ń bo títí gbogbo àwọn ìgbọ́sí àwọn fẹ́rẹ́ táwọn fẹ́rẹ́ polówó láàrin láàrin lọ láì sáfù ẹ̀wà ẹni kẹrin ti ká ẹ̀wọ̀n tó ti yọ kòkòrò tí ò sì yọ kòkòrò tó ilé yòókù ọ̀la ti máa ń yìn pẹ́pẹ́ nìkan ní mà wọ́n fi kí ni là irú bí èsì ni tó ti rí àwọ̀ tó ti rọ́kọ lọ́wọ́ àjà tó gbọ́ sí yàrá ti dé níta ẹ̀sẹ̀ tí lè fi tó gbogbo ayé lọ́mọ pẹ̀lá olúwa fi ọ̀sẹ̀ kò gbẹ́ni ló fi tẹ̀ ó fi rí òsì tó burú bẹ̀ torí ẹ̀ àwọn elétò àwọn náà padà sí nọ́mbà kan síta kí gbogbo ẹni tí ọba fẹ́ jẹ wá àǹfààní tí ó fi síta. lọ́pọ̀lọpọ̀ owó ètò yìí ti máa ń tẹ̀lé ní pé lónìí olónìí alẹ́rọ́kùnrin ogun báwọn olórin kan ti oṣù méjì. ó ti yẹ náà nítorí pé ó máa ń ti òbí ojú máa ń ti àlọ́. ṣùgbọ́n ẹ jẹ́ kí ìtìjú àti sọ́kẹ́ bá wọ́pọ̀ mi ẹjọ́ pọ̀ mọ́ ọmọ bá torí pé ilẹ̀ obìnrin ẹgbẹ́ èso kí ni ọba ń fún wa pé ìlú onísọ ní onísọ ọdún máa ń forí ara wọn fún ọ láì sí ìlú olórí wọn sọ fún òdìgbò gómìnà ìfẹ́ wà lọ láì sí ìlú olórí wọn sọ fún òdìgbò àwọn ọkùnrin yìí gbogbo ọ̀nà máa rẹ̀ lè funfun ó sì sọ pé ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lòún fẹ́ fẹ́ sùúrù ni ọba lọ́kọ̀dà rí fẹ́. àmọ́ wọ à ó lè máa tún kókó di ọdún sani wọ́n bọ̀ ọ́ta tó ń fẹ́fẹ́. rẹ̀ ìgbà tí nǹkan méjì ìníkà tètè dé. nígbà tí èdè pọ̀ mọ́ kó ló ara rẹ̀ ká fún ọmọ ọwọ́ pọ̀ ní. wọ́n máa bọ̀ wá sáàlì mọ́ wọ́n wá. ẹlẹ́yin ìgbà ló sí ilé wọ́n ní bèrè ṣe bẹ́ẹ̀ wọ́n ní bá wà lọ́sẹ̀ hàn. nígbà bá wà ní àbálọ́sẹ̀ ọmọrá nígbà bá wà lórí ìfọ̀fá tàbí máa wà nìkan láàmú àtàdúrà gbogbo lílọ bífọ̀ wa àti pọ̀sẹ̀sẹ̀ láàrin láàrin àtàdúrà rárá o gbogbo ẹ̀ pátá àmà àtàdúrà àmà àtàkọ̀mọ́kọ̀ ọ̀lọ́ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب خذ منتم في ترى ما ترى يبالي ما ترى منتم في الأمة أتيت البلاد ما ترى منتم في mọtọba yi rẹ mọtọba wuya rẹ gbogbo ẹ ayé rẹ gbogbo rẹ fi tọwa ọmọ wọn lè sọ ẹsẹ pẹ̀lú wa ṣé sísẹ àti àtọkùnrin apá ìgbà wọn náà parí lọ parí lọ́jọ́ ọdún lẹ́yìn tí a bá ti sọkù asọkù ní jọmọ tó la kọ bẹ ibùsọ fún la alọ fún ẹ rẹ ìdúrà bẹ fún ra fún.

gbàdúgbà sàrúdìyà tó ń gba four hundred million lórí ẹran kọ̀ọ̀kan. àwọn máa sọ pé ẹran ọ̀gbọ́n níbẹ̀ ìjọba fi yí ṣe bísíǹnẹ̀sì ẹ̀dá ìjọba sàrúdìyà níbi tí wọ́n lówó dé owó ìtura wọn máa fi ṣe bísíǹnẹ̀sì. wọn kó wá ìjọba ṣe ẹran tí wọ́n rà nígbà tí wọ́n bá pa wọ́n gba ìyẹn orí ثم الكتاب أو أعرف أنظر اللجنة الشرعية أو أعرف في شريعة أكتاتهم بيان لقر القربة يبقى دورة سعودية أو لكن اللجنة البيطرية أو بيتنا عن الدكتور بابنا أو سوكيكي أتوقع تعلمها الكتاب tí wọ́n bá wà láyà gbogbo rẹ̀ lárúbáwá àwọn ọkọ̀ ti sóríà àwọn ọkọ̀ ti mísírà àwọn ọkọ̀ ti sudan lẹ́gbọ́n àwọn ọmọ pẹ́ẹ́rẹ́ tó máa sáyà àwọn ọkọ̀ kan tó wá wà pẹ́pẹ́ tí ẹni ìbá ti fi ẹran náà ti parí lọ́dọ̀ ọ̀nà ọmọ páàkì ọmọ páàkì ẹ̀sìn parí ọmọ gbé lọ sínú pírísà pẹ́pẹ́ tí ìjọba yóò tún kó ẹran lẹ́yìn tó bá fún gbogbo ẹ̀ أتى بكير السعودية أتى بكير دول الأرض معروفة هم أقول أن يكون السعودية هم يقولوا لهم من جاهل إنسان تبكاتا هو يرد يتسيقه سيقول تسيقه نور جزاك الله خيرا يسوى يعني كربا هو وكمتين سؤال أول هو تجد ذلك wọ́n wá gba ọ̀dọ́ ní ní àgbà ọ̀wà àwọn àdọ́ta owó la rí fọ́